kí ló dé. kí ni òde ṣé wọn kì í gbalẹ̀ fúláàtì ni mo gbalẹ̀ fúláàtì ni mo dé báyìí dé láti fi ṣẹ́ǹsì pé kí wá kaṣọ mi ìbá kọ́tà mi ń bẹ̀. irú kàtìkàtì wo leléyìí ta ló tún wọlé tó kó wa ní pàǹtì nítorí ọlọ́run ẹ wá ṣé ó dẹ̀ dá yín lójú wípé ibilẹ̀ sá pàǹtì tẹ́ ẹ̀ wá yẹn. kò dá mi lójú nítorí bẹ́ẹ̀ kọ́ ni mo sáṣọ sí tí mo tún fi kílípù mu. ṣógun láyé ni àṣà lè sọ pé ayé yìí bàjẹ́ títí kẹ wá bá pẹ́ẹ́sì obìnrin nídìí mi ó ṣàṣe wọ̀ náà. ládàradà òṣìwò lè ń sọ ṣé mo sọ fún yín pé ilẹ̀ wọn pátá ni mo ń sọ fún yín pé mo dé tàìdé mi bá pàǹtì lórí lórí ibi tí mo sá sí ẹ̀ ń sọ fún mi pé wọ pátá ṣé mo lè ni. wèrè wo àsínwé wo ló wá kó pẹ́ẹ́sì àti aláǹtì báyìí. mo sọ fún yín pé mo wá nǹkan ìtọ́jú. dáàdì mi. dáfídà kí ló dé. a kú oríire o. dáfídà tó bẹ̀rẹ̀ mánàmáná tiẹ̀ wo serious case ló wà lẹ́ o oríire wo. a ti ṣe oríire mọ̀lẹ́bí wa o. irú oríire wo. tẹ́wọ́ bọ̀dá wà sí i. Mhm. tó ra bẹ́ẹ̀sì yẹn. Mhm. ló wá kó àwọn ọmọ kéékèèké jọ. ó kọ̀ pa wọ́n ni. rárá o. kí wá lóde. ló bá ní ká lọ kó pátá wa pátá mẹ́rin tí mo kó fún un òun ló fi fún mi ní kẹ̀kẹ́ yìí rálì gan mo fẹ́ gbà tẹ́lẹ̀. kò fún mi rálì yìí eléyìí ẹnu ẹ sọ́hùn. pants mẹ́rin ṣe bàtà mi. yẹ wọ́n kú bàtà mi o. o ti dárò gbàmídà àwọn náà ní pẹ́ǹtì tí wọ́n wà. Ah, ah. Ah,